الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك الله وكان ويعجز وكان وبعد نبوة محمد صلى الله عليه وسلم باب الرضاع باب الرضا أفكر ونعم يتسأل ونعم ìfún ọmọ ní ọyàn. lára kan tí bábòwò tún ṣàlàyé ó ní ẹni tí ó ṣe ọmọ àyà tó tó bá fún lẹ́yìn ojú omi islam tó wò ó ẹni tí ó fi ń ṣe ọmọ àyà kò burú bẹ́ẹ̀ tó kí yóò fún lọ́ọ̀yà nínú sọ̀yà Islam. yálà ó jẹ́ ọmọ mọ̀lẹ́bí yẹn ní àdúgbò ìgbé ọmọ mọ̀lẹ́bí yẹn òkú sókè tó gbọ́ láti fún lọ́ọ̀yà. kọ́kàn ní àwọn kátólù pọ̀ bá ọmọ tí kì í dá ọmọ èèyàn tí ẹ bá fún tó sì jọ pé nípìnlẹ̀ ó lẹ́tọ̀ọ́ kóra àti ọmọ èèyàn kan fẹ́ra wọn. ìṣàkóso mọ́ àkọ́kọ́ àti ọ̀dọ́mọ mọ́ ọ̀nà pátá wọ́n ti dùn ọ̀fẹ́ra wọn. léwu tó sálẹ̀ eléyìí ò bá ẹ̀rí pé wọ́n ti sàbùkọ́ àwọn ọmọ ṣẹ̀dá àti dáhùn àwọn méjì àwọn òbí wọn débi kan náà àwọn ti gbọ́ pé mẹ́ta pé ìyá àti tọ́ka ní ọ̀rọ̀ rí nínú wa irú àwọn ọmọ yìí lè fọ́ra wọn mọ́ nínú ṣọ́ra islam ṣọ́ra àwọn kan tí báàbò yìí ti sọ́mọ́ dúró. عائشة رضي الله عنها ìyá wa Aisha olúwa bára fọlọ sí wọn. Kọ́ọ̀lá ọ̀sán náà pé kọ́ọ̀lá Rasulullah sallallahu alaihi wasallam. Ẹnu mi sọ lọ́wọ́ bá ìfi ọlọ́run bá mi pé pé lẹ́yìn tó ṣàwùú àlùbáṣọ́tò ìlànà sọ́tàn rajahu Muslim. wọ́n ní àlùmọ́sọ̀ wọ́n ní ìmọ̀ràn bẹ́ẹ̀ tí ọmọ mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ kan tí èèyàn bá mu tó pa ọyàn ìyá tó fa mu àbí gẹ̀ẹ́ méjì tó fa lọ́kọ̀ọ́ irú ọyàn báyìí kò sí sọ àwọn ọmọ méjèèjì yìí di àbẹ̀wò ara wọn. ẹ pé bàtà sọ pé báàbù kan fẹ́ ṣàlàyé nípa pípọ̀ ọmọ lọ́yàn ni. àwa nínú tó rúpọ̀ mọ́ òun ni kọ́dọ̀ àwọn tí èso ọmọ àyàn tí yàn fún lọ́yàn ìṣẹ̀lẹ̀ àfaramọ́. àdìsí tí wọ́n kọ́kọ́ wá ní abẹ́ báàbù yìí gan-an àdìsí ń ṣàlàyé àlàyé tí ń bẹ́ẹ̀ ní hadith yìí ni pé kìí ṣe mọ̀járàdù pé lágbájá ó ti fún ọmọ yìí lọ́nà yóò bá ní kàn mọ́ ẹ̀kọ́. ó ní ọ̀yàn tí tóyìn ó mu táàpì wá pé ní àwọn ọmọ yìí wọ́n ti dèrò ìwà ara wọn ọ̀lẹ́kọ́ ara wọn náà fún wa nìyẹn. àbí táàpì pé kọ́dà owó ọmọ yìí wọ́n ó sùn náà o àmọ́ tó tó yá ti lọ́yàn rí irú ọmọ bẹ́ẹ̀ ó lè rí ìyá ọ̀nì lára tó gbọdọ̀ tó ọ̀nà sọ pé lójú mú àwọn ẹ̀yà tí wọ́n jọra wọn wá Yorùbá lélẹ́yìí Haúsá lélẹ́yìí ẹ pé ọmọ tí Yorùbá yìí bá gbé kó bá gbọ́dọ̀ ọ̀rìn kò ní rí ìyá tí ìyá Haúsá yìí àmọ́ ń gbé tí ìyá Yorùbá bá ti fún ọmọ yìí ní ọyàn ẹ ọmọ tó fún ọyàn tí ó ti rán rẹ̀ ọ̀nì tó ti lẹ́tọ̀ọ́ kó rí tẹ́lẹ̀ ọmọ yẹn ti lè rìn irú ọ̀yàn wo ni wà á mu tí ó sọ pé halali rẹ̀ irú ọ̀yàn wo ni ó mu tí ó sọ pé òun àtọmọ sí yá ń bí wọn ò lè gbé ní wọn lè fẹ́ra wọn náà o anábì sọ̀rọ̀ ọ̀sán náà ó ní kí n ṣe gbígbà pé ó kàn túbọ̀ wà mú bẹ́ẹ̀ kan ó fa àlùmọ́sọ̀ kí n fa kaba yẹn náà tó bẹ́ẹ̀ ó fa báyìí ẹ̀yìn nǹkan kódà méjì kan ní sáwọn apá àti wọn lọ pé egbò ó dé tá a lọ pé irú ọmọ báyìí ó ti di àbẹ̀wò ara wọn. ara wọn tí wọ́n sọ pé mo já aládùn pé yóò mú ni tó bá ti mọ́ hàn eléyìí ni akérí ẹ̀rí pé àdìsí lọ pé kò wọlé. àdìsí mi sọ fún wa pé tó bá ti mú tó tó mẹ́ta ẹ̀rù àdéhùn yìí nígbà táwọn ọmọ sọ̀tàn sọ̀tàn pé mọ́sọ̀ kan wà ní mọ́sọ̀ tán àwọn ní bàbá tó bá ti tó mẹ́ta so àwọn kan ní à ìran tó bá mú lámòwò ni pé èèyàn mú yàn pé àwọn agbó fẹ̀ mòwò lọ́wọ́ tí a lè lẹ́nu sọ àbẹ̀ èyí tí tó fẹ́ rinlẹ̀ ní pé kó dàgbà bá ti tó fi mẹ́ta. wallahu تعالى على الصواب sawab irú يقول ودي ìgbà والله تعالى على الصواب وصلى الله على سيدنا رسول وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت وعليكم السلام ورحمه الله وبركاته ẹni tí ọmọ ń ké hmm? ọmọ ọlọ́mọ rẹ̀ tó ọmọ díẹ̀ ọmọ ní ké o sì gbé o sì wá fún ní ọyàn àmọ́ ní fún yìí kò sí omi ń bẹ̀ tó dáa kò dáa èèyàn ń tẹ̀yàn nù èèyàn ń tẹ̀yàn nù ìṣẹ́ ọ̀sán àmọ́ pé èèyàn ń tẹ̀yàn nù kí ẹ̀kẹ́ kan wá nǹkan míì tí yóò fún un tó mọ̀ pé àwọn oúnjẹ nǹkan tó rà nífẹ̀ẹ́ ìṣòro yóò máa já sí gbogbo kí èèyàn tẹ̀yàn nù èèyàn àkókò sọmọ ń bẹ́ẹ̀ nígbà pé ẹkún wọn léṣe mọ́mú bukọ́lù ti gba àdìsí mọ́mú rẹ̀ nìkan lọ pé náà ẹ̀yin yóò mọ ẹ̀yin tẹ̀ ń tẹran ẹ̀tàn yàn ó fẹ́ mú ẹran ni o bó ti wá mú bá ti ń fún ẹran lẹ́yìn ẹran wa ń bọ̀ wá mọ́mú ti báyìí ti dé lọ́dọ̀ rẹ̀ pé àwọn fẹ́ gba àdìsí lọ́dọ̀ rẹ̀ tiẹ̀ ẹ̀yin bọ̀ náà fẹ́ tọ́jú ọ̀ràn rẹ̀ ó fi àtúfẹ́ mú ẹran ni kò sí yẹn mọ́mú wa ni ẹ̀yin tẹ̀ ń tẹran wáyìí tí ò só jẹ́ nú ẹ̀ bàbá ó tún fẹ́ tẹ̀yàn so ọba yẹn ó sì dá àlébùkù bóòlù ẹ̀ nìkan rí nígbà tí ó promise ọmọ pé òun fún ọmọ sọkún wà lóun fún ní nǹkan àlébi ni sí fún mi tọ́lá sí fún mi tọ́lá rẹ̀ gẹ́gẹ́ ti fi fúnra àwọn òfin tọ́ àlébi ni akókò bá ní fún mi yóò jẹ yóò pé jọ́wọ́ aláfọlá ní so kó má dàbí ẹ̀tàn so islam fara máa fi ọmọ kékeré ní bá jẹ́ ni àgbàlagbà ní àìtẹ́ tẹ̀yàn ìgbà tí òsì sọ́ọ̀sì tó jẹ́ ń bẹ̀rù lè àmọ́ nǹkan wọ̀ nǹkan míì tí a fọ̀ tí omi jẹ́ bẹ̀ wọn náà ó tẹ̀lé àlàyé sọ̀rọ̀ àti parí wọn àlékún kan sọ̀rọ̀. ọmọ ìgbà tó wá dé sórí kan ní pàṣẹ yìí bẹ́ẹ̀ ni mọ́sálà ti mọ èèyàn yìí pé tó mú téèyàn á lọ́wọ́yà ti mọ èèyàn lágbájá bí àmàlà ìta ti sẹ́yìn ṣúra ní ti yìí so kò bá gbé ma jù náà ni so òun náà ti wà nípò àbúrò rẹ̀ ọkọ̀ ìtara rẹ̀ sọ àbúrò. Alaikum salaam. èmi ò nǹkan ọmọ èèyàn máa tán ná síbà ní bèrè ojú tó ti wò ó nù ṣe pé ẹni òun ní fi olùkọ́ di pàrámà ẹgbẹ́ tó ti ṣe pé ó padà wà tọ́ wọ́n wà ní sàlámà fáwọn àbí sàlámà fáwọn náà báwa náà bá ń gbéra ọ̀tọ̀ gbélé ọ̀tọ̀ ojú ti wò ó nìyẹn ojú tó ti wò ó nìyẹn kó má dàbí ẹ̀ẹ̀kan wallahu ta'ala àlẹ́ sọ̀rọ̀ وصلنا به جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك